we are going to have our country soon. ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wa a máa bèrè wípé à kí ló dé ṣe bí a ti ní president nàìjíríà yes a ní president nàìjíríà inú wa dùn ẹni tó sì yàn ní president ó deserve ẹ ó deserve ẹ eighty years ago òun ló jà jà jà jà jà jà jà tí èèyàn kan di president tó ṣe president ọdún mẹ́jọ therefore pé òun náà fẹ́ ṣe president ó lẹ́tọ̀ọ́ ẹ̀ ó lẹ́tọ̀ọ́ fẹ́ kí Yorùbá nation ká ká ní country tiwa ká ní nation tiwa ká má ṣara Nàìjíríà má hàn ní kankan against yẹn eh, abayọ ṣùgbọ́n àwa ò padà nídìí ọ̀rọ̀ pé à ń wá Yorùbá nation wà o a lè padà ní ìyá jẹ Yorùbá ẹni tó bá ń ṣe president àṣẹ lọ́dún mẹ́rin àbí ọdún mẹ́jọ àtúnṣe àwa padà sí pé nation, intellectually one of the most powerful nations in the world. A ò lè surrender future wa torí pé ìkan lára wa ti di president. Nǹkan tá a kàn máa promise president ni wípé àwa ò ní ṣe nǹkan kan tó máa da ìjọba ìlú, àwa ò ní ṣe nǹkan kan tó máa dẹ́rù bà ẹ́, àwa ò ní ṣe nǹkan tó máa tó máa tó bá mú nǹkan ṣòro fún ẹ rárá àwa ò ní ṣe yẹn. Ṣùgbọ́n we are going forward seeking our Yoruba nation. because tó bá tọ́dún mẹ́rin àbí ọdún lónìí tó bá kúrò ń bẹ̀ wa gbọ́dọ̀ strong ni tá a bá gbà lulẹ̀ tá a dà sílẹ̀ tá a má ńgbà tó bá kúrò ń bẹ̀ àṣẹ tó máa kẹ́rù máa ṣe àwọn ọmọdé jọ àṣẹ àwa òkọ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ bá ní gba kéèké ní lójú bẹ̀rẹ̀ sí ní kojú ìjà sí yín ni o bó kò ní kàn látẹ́ ó wọlé fún àṣírí yín ò ní bò tọmọtọmọ ewé ọ̀rọ̀ kó máa rọ́bi lé gbogbo yín lórí obì kó máa bì yín sí kòtò àtà ló ní kẹ́ máa tara kó sínú kó sí ẹ̀pà ló ní kẹ́ paradà sí sàárè ẹ̀yin ti jáwé ọlọ́yin ayé dandan ní kẹ́ fojú kewé ọlọ́yin ọ̀run o àìlèsọ yìí mà fi mí ṣe nǹkan o ọ̀nà ńláńlá ní bá di apá ọ̀nà jọ̀wọ̀rọ̀ jọ̀wọ̀rọ̀ kì í tán lọ́rùn gbẹ̀dẹ̀ ọ̀ràn jágànjàgàn kì í tán lọ́rùn ìbẹ́pẹ gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ọ̀ràn yóò máa ṣe fàájì nínú ilé yín ni o ojoojúmọ́ ni màlúù rógun alápàtà ojoojúmọ́ ni pákó alápàtà ń gbọgbẹ́ ọ̀rọ̀ bí apó bí ọfà bí ìbọn tó máa bá gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún sẹ́ ewé ẹ̀wọ̀n ló ní kí gbogbo wọn máa rógun ẹ̀wọ̀n ojoojúmọ́ ni wọ́n ń ojoojúmọ́ ni màlúù fi gbẹbọnu lágbo wọn igbe oró òní tán nílé gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí láéláé ah! yorùbá mà káre pẹ̀lú àkíyèsí o wọ́n ní ọwọ́ alùbúdúbúdú kì í torí ẹsẹ̀ alùyáàlù kì í tólẹ̀ èjìká oníbàtà kì í nísinmi gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ẹ̀ ò ní nísinmi ajẹ́rẹ́ ògbómiṣòwò kó jèrè rí bó bá dáa fún yín ní òní àtúbọ̀tán yín ò ní dáa o bí àkàrà ti wù kó dò tó kì í gbayì nírọ̀lẹ́ ọjọ́ iléyà gbogbo ẹni tó ń pa mẹ̀kánù lẹ́kún nílẹ̀ yìí ẹ ó dòní yẹ̀yẹ́ nígbẹ̀yìn ayé yín ni o ọ̀pẹ tó bá ti sọ̀rọ̀ ẹ̀gà irú wọn ìraṣọ dàbora o gbogbo ẹni tó ń gbàbọ̀dẹ̀ fún ìran yorùbá ẹ ò ní lábọ̀ iwájú ewúrẹ́ ni wọ́n fi fọmọ rẹ̀ gúnṣẹ̀ iwájú àgùntàn ni wọ́n fi fọmọ rẹ̀ jóògùn àní lójú àwọn ẹni bí wọ̀nyí kí gbogbo tí wọ́n ní kó polúkúrú muṣu kí wọ́n nàgà kọ́wọ́ wọn má tókè bí wọ́n bá fẹ́ fi gọ̀gọ̀ fà á kí wọ́n já lulẹ̀ kí wọ́n dèrò inú kó sí gbogbo tí wọ́n ti fòjú kójọ kó parí lójú ayé wọn ah ó dùn mí pé wọ́n ti ní kí n má ṣe pé ṣùgbọ́n èyí tí mo wí yìí àròórọ̀ mọ́ o torí bí eyín iwájú bá gé ẹran títẹ̀yìn a ẹ̀yin tó láyé ẹ gbóhùn mi ṣàṣẹ o.